abdulhafiz shoyinade. ọmọ ọdún mélòó ni ẹ. twenty three years. ọmọ ìlú wo ni ẹ. ìwó ìwó ọ̀ṣun state. iṣẹ́ kí ló ń ṣe. iṣẹ́ bábà ni mo eh, ṣe. níbo. ní adégbòdù junction towards uh, karo senator primary school school karo. Eh, ẹ ṣó lọ sí school rárá. mo lọ sí primary and secondary bẹ̀rẹ̀ graduate lóde lẹ́kùn ní lóde lẹ́kùn certificate. kí ló wáá gbé ẹ débi. mo nígbà tí mo ní oṣù kan ní pẹ̀lú pẹ̀lú àwọn parents mi tó dàbí pé wọ́n sọ pé sọ́dọ̀ wọn fẹ́ máa gbé lọ tí láíláí sọ́dọ̀ ẹ̀ àti ìrẹ́ ṣe pé mo níṣẹ́ ẹ̀kọ́ tí mo lè fi lọ gba ilé ẹ̀sọ́ tẹ̀lé tó yẹ ṣe àti pọ̀ jù mo dẹ̀ wò pé tó fà á náà ni pé tó yẹ báyìí bí mo ṣe máa ń mu nǹkan wọnú premises yẹn o máa ń ṣe kí ni má ti mu nǹkan wọnú ilé nǹkan bíi báwo bí má ti mu smoke má ti mu igbó so wọ́n máa ń pàṣẹ ìbòdò àwọn èèyàn so ọwọ́ ayé ti like ọ̀rọ̀ ṣe pictures of anything all that ti máa ń sọ̀rọ̀ ìpínlẹ̀ gbọ́ ọ̀rọ̀ ti máa ń sọ lẹ́nu so ohun tó wá fà á ọwọ́ á ní pé bá ṣé máa lọ sí ilé kéwù máa accept pé máa lọ sí ilé kéwù torí mo ní ìwọ̀n nípa arabic lẹ́yìn. ọdún wo nìyẹn. that was september sixteen twenty twenty one. o wá lọ sílé kéwù. bẹ́ẹ̀ ni oṣù mélòó lo lò nílé kéwù. nine months going to go where clock september sixteen yẹn náà àfẹsẹ̀lẹ́yà nìkó ní ilé kéwù. kí ló wá gbé ẹ débí. àwọn àwọn ọlọ́pàá ló náà bù ní àwọn ọlọ́pàá ló mú mi níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wáyé. ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀. pé mo gbìyànjú pẹ̀lú sísọ́ọ̀sì and i no lead to her death kí ló dé tó fi gùn. nǹkan tó ni pé kò dídì ṣe kọ̀kọ̀ fún mi bọ̀ lágbà tí mo ti wà nílùú mo rí i pé tí máa fẹ́ ṣá láti ní relationship pẹ̀lú obìnrin kò kí ń work and tí mo padà discover pé wọ́n like mi pé bí èèyàn tó bá ní nǹkan lẹ̀ àbí táwọn bí ẹni ṣe nǹkan lẹ̀ tó ní nǹkan lẹ̀ báwo. like èèyàn tí like bí èmi nísìnyí dáàdì mi ni wọ́n ní mi sí àná ní èkó dáàdì mi ni wọ́n ní mi tí wọ́n ń gbé ní èkó so àwọn náà dẹ̀ jọ ọmọ ọ̀ṣun so àwọn ọmọ tèmi wá mìtì ní ọ̀ṣun títí ṣe pé wọ́n á sọ fún mi wípé tèmi máa fẹ́ kí àjọṣepọ̀ jọ wà láàyè ẹ̀mọ̀ àtàwọn àfi kí eh, ìfàsẹ́yìn bá bàbá mi àbí ìyá mi. spirit wo like bí gbogbo wọn ṣe almost generally almost gbogbo àwọn girls ti mọ̀ ní gbogbo wọn ṣe máa ń ṣe nìyẹn so mo jẹ tíṣà láti wò pé ilé tí ọlọ́run máa ọlọ́run máa ní pé kó jẹ́ bí oníbẹ̀rù ọlọ́run pẹ̀lú mo ṣe lọ ní kí mo ṣe bí a máa rí gọ́fẹ́. èyí tó gún ní scissors yẹn ṣó o dẹnu kọ́ rí. mo dẹnu kọ́ rí. kí ló wáá ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ yẹn tó fi gún un. tí ó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ yẹn ni pé lẹ́yìn ìgbà tí alákọ̀ọ́kọ́ tí ó ṣẹlẹ̀ tí mo ṣe escape mo wá lọ ilé kí ló ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ tó escape. Oh, mo gún lady kan tí ẹ ti wá pariwo pé ó gún mi ní o wọn á sáré. kí ló dé tó fi gún. bí mo ṣe rí spirit yẹn kọ́ dédé sọ fún mi pé kí n lọ gún náà ìgbà wo ni spirit yẹn ti bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti ìgbà tí mo ti wà ní kóòtù lọ́dọ̀ cousin mi. Kóòtù. Ìkọ̀tún Ìkọ̀tún Egbò ní. Ni ó ti ń sọ fún ẹ. So kí ni spirit yẹn tí wọ́n á sọ fún ẹ lálẹ́ ọjọ́ yẹn? Ìgbà tí mo jẹ̀ ti súnmọ́ lady yẹn, mo ń wo pé spirit yẹn kọ́ sọ fún mi pé ó ti rìn kọjá ibi tí mo ti pàdé ẹ̀ àti bá spirit yẹn kò kú. Mọ́mẹ́tì mo ti wá wò bẹ́ẹ̀, spirit yẹn sọ pé kí n gọ pa, gọ àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ rí àwọn language tí mo use mo ló máa ń lò fún mi. ibo lo ti rí scissors. ibi area ẹ náà ni like inú àwọn ilé oko bẹ́ẹ̀ dó o ti wà july summer but. ibẹ̀ ló ti rí scissors tó fi kún. mo ṣáà ti rí. tó gún tán kí ló ṣe. wọ́n á àná òdì tuntun wá ti sọ pé irọ́ ló pa láì ṣe pé ìgbìyàn kọ́kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi ṣùgbọ́n mo ti wá dúró pé kí ni wọ́ọ̀dì yẹn tún mean like mo láti follow wọ́ọ̀dì yẹn tó bá ti sọ fún mi spiritual message ni tó ní fi wá ń dàbí. tó bá wàhálà ṣeré ẹ ṣe tú. nígbà tí mo dé police station. ibo náà ti rí ẹ mú ní ṣáìdì uh, bẹ́ẹ̀ ni. spirit yóò sọ fún ẹ pé kò ṣe nǹkan gidi rí. tó bá sọ fún mi pé mo mọ eléyìí tó bá sọ fún mi pé kò gidi ni eléyìí tó bá sọ fún mi pé ó kù jẹ. èèyàn mélòó ló wá gún lálẹ́ ọjọ́ yẹn. èèyàn méjì. èèyàn mélòó ló gún lálẹ́ ọjọ́ yẹn. èèyàn méjì. ló gún lálẹ́ ọjọ́ yẹn ẹyọ̀kan kú ẹyọ̀kan.